الحمد لله <clears throat> والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين ما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أرجو الله با أترى لكم كي الله أترى جنجة الله با fásíwájú النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabi àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam ila yawmil qiyama títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyama kọ́lọ̀ bá kí ó kàwà náà kún inú wọn la ilaha illallah alhamdulillahi ayin ọlọ́run ba ajẹ́ríkẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run ba ní ṣe gbogbo ọpẹ́ tọ́lọ́run ba ní ṣe ọlọ́run ba tí ó jí wa sórílẹ̀ alààyè báyìdàmá àmátànà lẹ́yìn tí ọlọ́run ba lè kẹ́ láti pa wá lálẹ́ àná wá ilayhi nushur ọ̀dọ̀ ọlọ́run ba sì kìyàmà ọ̀dọ̀ ọlọ́run bá ní eléyìí wà nǹkan tí a ń gbé ẹ̀wò ó náà ni ṣubuhatul mustashiriki àwọn ìrújú àwọn orientalist àwọn tí wọ́n tí wọ́n gbalé lọ láti lè dá ẹ̀sìn ìrú mọ́ mùsùlùmí lójú àwọn tí wọ́n àtúkéwú gba òdì fún àwọn èèyàn nítorí àti bà ìgbàgbọ́ wọn jẹ́ àwọn ni a ń sàlàyé àwọn ìrújú àti àwọn ìsọkúsọ wọn tó máa ń sọ nínú ẹ̀sìn àtàwọn ìtúkútù wọn tó máa ń tú nípa ìsìn Ọlọ́run ba naam gẹ́gẹ́ bí a ti ṣàlàyé pé nínú àwọn ọ̀nà àti nínú àwọn ète tí wọ́n máa ń lò láti fi bà ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ òun náà ni ìgbìyànjú láti wó ìgbàgbọ́ wa sí hadith annabi sallallahu alaihi sallam, ìgbìyànjú wa láti dá iyèméjì sínú ọkàn wa nípa ìnígbàgbọ́ sí hadith wa nabi ilé ìtàmà sí sunna sunna nabi tàbá ń sọ pé sunna asàlàyé pé nǹkan mẹ́ta ní jẹ́bẹ̀ òun náà ni a aqwalu nabi sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tá nabi bá sọ wa af'aluhu àtàwọn iṣẹ́ tí a nabi sallallahu alaihi wasallam bá ṣe wa taqriratuhu àtàwọn nǹkan tí a sallallahu alaihi wasallam bá fi rinlẹ̀ torí tí àwọn sọ̀hábà ṣe ń ṣe jú ẹ̀ tánàbí wà fi rìnlẹ̀ tí ó takò gbogbo àwọn kan mẹ́rẹ̀ta yìí náà ń pè ní sunna naam eléyìí báyìí ó ní almasdaru thani min ó ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ tí a ti mú ìdájọ́ sharia tá ti mú ìdájọ́ ẹ̀sìn tá ti mú òfin ẹ̀sìn nǹkan báyìí dáa nǹkan báyìí ò dáa nǹkan báyìí tọ́ nǹkan báyìí ò tọ́ ọlọ́run fẹ́ ọlọ́run ò fẹ́ ó wọlé kò wọlé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a ti mú ìdájọ́ òfin náà òun náà ni nínú sunna so àwọn tí a pè ní orientalist yìí wọ́n wá ń gbìyànjú gan láti bà ìgbàgbọ́ wa jẹ́ nípa ìlàlàáfíà hadithu annabi sallallahu alaihi wasallam بعد بعدما حاولوا كل المحاولة لن تتقبين يجيبوا بأكبر láti bá ìgbàgbọ́ wa jẹ́ sí al-Qur'an tán so wọ́n rí pé nínú nǹkan tí Islam gbára lé òun náà ni sunna wa so a jẹ́ sí pé táwọn bá fẹ́ ṣe àṣeyọrí níbi ìwó Islam pátápátá òun náà ni káwọn gba ìgbàgbọ́ àwọn èèyàn tán ní sí sunna jẹ́ náà ìgbà tó ń fẹ́ ba alukur'an kẹrìmù jẹ́ wọ́n lọ sínú alukur'an wọ́n lọ nú alukur'an ó bẹ̀rẹ̀ sí máa mú àwọn áyà kọ̀ọ̀kan wá láti máa tú ní tukutu láti máa tú gba òdì láti máa forí bí áyà bí méjì mẹ́ta gbára wọn nítorí pé kán lè bá kó iyèméjì sínú ọkàn wa nípa ìnígbàgbọ́sí alukur'an pé sálùkùrán yìí tẹ́ náà ní sọrún kàbáyìí Sal yìí náà ni soru nǹkan báyìí sọ́lọ̀ ní sọrú ọ̀rọ̀ báyìí sọ́lọ̀ gbọ́dọ̀ mọ́ sọrú ọ̀rọ̀ báyìí tẹ́ẹ̀ fi wá wípé ha nítòótọ́ ilé yìí sọ̀rọ̀ lọ́wọ́ so ẹ́ rí pé inú alukùránì ibẹ̀ ni wọ́n lọ nígbà tó ti kọ́kọ́ gbìyànjú ṣáájú náà pé àwọn tó ń gba alukùránì wá fún wa tó ń gbẹ́gbà wa alukùránì tí wọ́n jọ mọ̀kí wà nẹ́bì tẹ́sí pé àwọn ni wọ́n bá wa kó alukùránì jọ wọ́n ti kọ́kọ́ gbìyànjú àti yẹpẹrẹ wọn lójú wa wọ́n ti jẹ́ kárí wọn sí èèyàn yẹ̀yẹ́ wọ́n ti gbìyànjú àti bà wọ́n ló kọjẹ́ àti sọ wọ́n ní súnà bú àti má ní ìfọ̀kànbalẹ̀ lé wọn lórí má eléyìí náà kọ́ ṣe náà tí ó bá ní sèwọ́n lá sàlàyé pé at-ta'nu fin-naqil ta'nu fil-manqul tàbá fẹ́ bà nǹkan jẹ́ ẹni tó gbé nǹkan sí pé wọ́n ma pè wọ́n kéfèrí wọ́n ma bà wọ́n ló kọjẹ́ wọ́n ma pè wọ́n ní pòkì nítorí wípé ká má bà ní ìfọ̀kànbalẹ̀ sí nǹkan tí wọ́n gbé wá tí sí fa àwọn àwọn àyà kọ̀ọ̀kan yọ tó ma wá tu nítùkútù fún àwọn èèyàn nítorí àti ba àgbọ́yé wọn nípa alkùránù jẹ́ náà nígbà tán bá parí eléyìí nǹkan tó kù òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam so ẹgẹ́ bí nǹkan tí mo ń bá lọ lálàyé tó bá fẹ́ wó hadith náà wọ́n wá wò pé tíra wo ni gbogbo mùsùlùmí rẹ́kọ̀n pẹ̀lú jùlọ nínú hadith lẹ́yìn al-Qur'an tíra wo ni mùsùlùmí tó gbára lé jùlọ lẹ́yìn al-Qur'an pé tíra tí mùsùlùmí tó nígbàgbọ́ wípé tá a bá ti mú al ta o tíra tó tó tẹ̀lé táwọn gbára lé jù tíra wo ni wọ́n rí pé Sahihul Bukhari ni ìsọ̀híhú al-bukhari onárí pé àgbà tán ṣe research tán sì wájú tán rí pé lẹ́yìn al-qur'an tàbá ti bá al-qur'an kalẹ̀ tán tíra wo làwọn mùsùlùmí tó gbára lé jùlọ pé tàbá ti má al-qur'an tán o síra tó tó kàn ní lẹ́yìn rẹ̀ wọ́n rí pé sọ̀hí bukhari ni wọ́n ti wá pé tàbá ti lè wó sọ̀hí bukhari náà gbogbo tíra míì yókù ti wó nìyẹn torí pé nígbà bá ti wó nǹkan tó dáa nǹkan tí ọ̀dá tó ń kọ́ kí ni kó máa ṣe ẹ rí pé kò ní bí wọlé mọ́ nìyẹn a ní tó dáa jù ní tó lágbára jù láti wó yìí ṣé so n tó fà á nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n wá bẹ̀rẹ̀ lórí ìmá tako wọ́n lọ wo àwọn àhàdífì kọ̀ọ̀kan tí alimami Bukhari gbà wá nínú sahihu wọn àwọn àhàdífì wọ̀nyí àwọn àhàdífì wọ̀nyí wọ́n mọ̀ wá tu ní tukutu wọ́n máa sọ fáyé pé sẹ́yìn náà ti rí báyìí o imam Bukhari sẹ́ ti rí bóun lọ bẹ̀sìn jẹ́ o sẹ́ ti gbọ́ nǹkan tí imam Bukhari sọ nípa nabi o sẹ́ kìí ṣe pé sọ́hìr bukhari kìí ṣe pé imamul bukhari gẹ̀gẹ̀ ni wọ́n target ẹ̀sìn hadith wa nẹ́bì ni wọ́n fẹ́ tako bẹ̀rẹ̀ bí kan tí mo sọ wọ́n se research wọ́n sì wádìí wọ́n wá wò pé lẹ́yìn alukur'an tíra wo tó ní mùsùlùmí tó gbára lé jùlọ tán gbà pé lẹ́yìn alukur'an òun ló tún dáa sí kejì nítorí ló fi jẹ́ sí pé ìgbà tán wá rí tán wá sí discover tán wá rí pé sọ́hìr bukhari ni mùsùlùmí tó gbára lé jù lẹ́yìn alukur'an tán dẹ̀ ti finish alukur'an lójú ara wọn the next in tó follow ni pé kan tó finish sọ́hìr bukhari náà tí àwọn ọ̀nà sáàmà ìsì tán bá parí ẹ̀ náà wó tó wọ́n tíra àwọn tó fọ́lò tí àwọn ọ̀nà sáàmà torí tán bá ti lè sọ̀síìdì ní méjèèjì wọ́n ti mọ̀ pé Islam ti wó nìyẹn kò sí al-Qur'an láàrin wa mọ́ à nígbàgbọ́ sí mọ́ kò sí hadithu láàrin wa mọ́ à nígbàgbọ́ sí mọ́ wọ́n ti bá ogun ẹ̀jẹ́ ẹ̀dàkùn kí ló kù ogun kí nìṣù máa rìn rẹ́gbé rẹ́gbé rẹ́gbé rẹ́gbé káàkiri káwa náà máa fi làákàyè wa ká máa fi dájọ́ nínú ẹ̀sìn ká máa fi làákàyè wa ká máa fi sin tó bá wù wá kẹ́sì wọ́n wá bàjẹ́ bẹ́sì àwọn nàṣọ́rọ́ sí bàjẹ́ lórí Facebook ní ẹnìkan wọ́n ya àwọn animation kan wọ́n ya Father Christmas wọ́n wá gbé ọmọ kan dání lẹ́sẹ̀ wọ́n wá kọ àwọn kankan sábẹ̀rẹ̀ pé where are you in the Bible ọmọ yẹn bí Father Christmas rẹ̀ pé where are you in the Bible sẹ́n <laughs> pé sẹ́n pé technical question yẹn <laughs> àwọn question tó lè bá ti yẹn jẹ́ pé show me fi hàn mí ibi tó wà nínú bible pé father christmas ń bẹ nínú bible because tí o bá ti sí inú tí o bá ti father christmas ní bible ṣé mọ̀ pé nǹkan yẹn ṣé pé rubbish nìyẹn ó túmọ̀ sí pé ìròrí àwọn kan tẹ́kà gbé kalẹ̀ ní and kò sí wàláì kò sí inú bible from genesis to revelation ẹ̀ lérí tí ń jẹ́ father christmas ẹ ti understand àwọn èèyàn kan lọ́lọ́run ní kí wíyá ọmọ yẹn sọ fún father christmas pé àwọn ọmọ kéèkéé máa fi father christmas lè bẹ̀rẹ̀ tí wọ́n bá wọn ṣeré wá where are you in the bible <laughs> ibo lọ wà nù báìbù gan ẹsẹ̀ báìbù wo lọ sọ fún wa pé ọ̀ọ́ exist ẹ ti rí wọ́n kàn fabricate ẹni wàláì àwọn kan nẹ́kàn gbé kalẹ̀ ẹ bèèrè lọ́wọ́ kírísẹ́nì pé ń boná wà pé tàbá fẹ́ gbàdúwà ká máa díjú nínú báìbù pé ń boná àwọn kan lọ́kàn gbé kalẹ̀ wàláì wàláì gbogbo ẹ̀sìn wọn yẹ́yẹ́ ń boná wà nínú báìbù pé ká máa pàtẹ́wọ́ tàbá fẹ́ worship pé ká máa pàtẹ́wọ́ ìbòlọ́wà mẹ́ pé lára àwọn nǹkan tẹ́ pé àwọn sì dábàá mẹ́ta pé ọ̀nà tàgbà worship tẹ́ pé ààrẹ yìí mọ́wánú al-Qur'an àti hadith bí i Allah ló sọ báyìí Ànábì ló ok ìbòlà nẹ́bì ẹ̀yìn isa ẹbọ́ mẹ́lẹ́yìn nẹ́bì ẹ̀yìn isa lè pẹ̀ra yìí ìbòlà nẹ́bì ẹ̀yìn isa ti worship kò sí so nǹkan tán fẹ́ sọ mùsùlùmí náà dì nìyẹn ẹ̀tí ọ̀nà sáà máa ní nǹkan tán fẹ́ káwa náà máa rìn rẹ̀gbẹ̀ so nítorí àwọn amú Sahihul Bukhari lẹ́yìn tán mọ́ al-Qur'an nínú àwọn hadith tàbí ma ń mú nínú Sahihul Bukhari lè léwà o hadith yìí ìyàwó Aisha lọ́gbàwá hadith wà ní Sahihul Bukhari wọn ni ẹ̀rí ẹ̀wọ́ ẹwọ́ hadith Imam Bukhari gbà wá o Bukhari tẹ́lẹ̀ gbára lérè o kí hadith náà wọ́n ní kana nabiyyu sallallahu alaihi ìyàwó aisha ní kánà nàbí sallallahu alaihi wasallam ya'muruni anábì sallallahu alaihi wasallam máa pa mí fa attazir wípé kí n lọ ró ìró àmọ́ nígbàtí àwọn orientalist yìí tán fẹ́ fáyé because wọ́n ti discover pé nínú problem tí mùsùlùmí ní òun ni pé a kì ń kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀sìn wa ni àti alkùnrán àti hadith wa nabi ni Lárúbáwá ni wọ́n fi gbé wá fún wa so abùkátà kan kọ́kọ́ bá wa translate language yẹn sí language ta gbọ́yé náà síwájú ká tó lè understand the religion wa so nítorí àwọn abùkátà àwọn tí wọ́n lọ kéwú tó bá wa ma translate language yẹn sí Yorùbá àwọn tí ó kéwú tó bá wa ma translate language yẹn sí English àtàwọn other languages tó yẹ sí pé à ń sọ táà rẹ̀ gbọ́ so ìgbà tó ti wá discover bẹ́ẹ̀ lẹ́fi wá wò pé okay fine àwọn wà lọ mọ́ àwọn wà lọ kéwì àwọn mọ̀ wá tu fún yín nítùkùtù sẹ́ẹ̀kú lè mà gbàtẹ́ ẹ̀gbọ́ arabic sẹ́wọ̀n sáàmà yìí so ta bá ti tú fún yín náà ni so tán bá wá tútù kútù táfà kan náà bọ́ta tó ní tukútù náà ń tú náà àwọn masí sọ wà ní problem pé ẹwò ẹnìkan àfà lélẹ́yìn náà ó tú báyìí lélẹ́yìn náà àfà lòun náà òun náà tú báyìí wo ẹ̀sìn tẹ́tí dọ̀dún máa lóúnjẹ́ jíjáre ẹ tí understand wọ́n fẹ́ fi àwọn èèyàn sínú confusion sẹ́gbẹ̀gbà àwọn èèyàn wọn ní mọ́ wọn mẹ́ tó correct àti tó wrong in tá àwọn believe ní personality in kẹta kan believe ní bí alágbájá àfá ńlá ní ọmọ àfá ní kìníkẹ ní so tó bá ti tú kéwú àwọn ti believe pé bó ṣe rí náà nìyẹn wọn ní kankan tó fi confirm wọn gbọ́ arabic wọn gbọ́n kankan tó fi confirm sẹ́gbẹ́ tó bá gbọ́ arabic ń sìn tó bá tútù kútù yóò tẹ̀ discover pé àà ah, kí ló ń tú yìí <laughs> ní arabic wọn kí nǹkan báyìí ò lọ bẹ́ẹ̀ sẹ́gbẹ́ tó bá pé english ní nísìn àbí yorùbá tó bá tútù kútù sẹ́gbẹ́ ayé tẹ̀lé tó bá pé àà ah, ah, kí ló ń tú yìí ah, kò sí wá ń tú omi kò sí ń tú zero omi ìyẹn sì máa ń pe omi nírò à kátàkátà lọ sọ yẹn náà omi yàtọ̀ á tètè discover tó bá pé english náà nítorí pé akọ english á tètè discover but arabic wọ́n ti mọ̀ pé àwa mùsùlùmí à kí ń kọ́ yẹn so tó bá ti wá nípa àfà kan tu táàdẹ̀ ní ìgbàgbọ́ sí pé ó kéwú gan àfá àkọ́ tuntun bá mi ẹwà òpẹ́ o ó jẹ́ yusuf ń jàrí àwọn àfáhùn gan náà kan ṣe kí náà bẹ̀sùn jẹ́ wo ẹwọ èmi ò tí ẹwọ mi ò ní ṣe kankan mẹ́tẹ̀ mi ẹ̀rẹ̀míwà àbárí pé ẹwọ in tó bá tí bá ti yé mi tó bá ti wù mí ní màmá ṣe ah ṣe mọ́ pé wàlọ́ì ìdààmú ti dé bá àtẹ́ tó lóun ò ṣe kankan mọ́ àtẹ́ tó ní tó bá ti wù òun òun máa ṣe àtẹ́ tó ní pé lọ́ àfá yìí lè fẹ́ máa tẹ̀lé pé gbogbo tó bá ti sọ ní tó lóun nígbàgbọ́ sí ṣe pé gbogbo wọn ti wà nú problem so ma wo pé ẹ̀dá kun kíni mo fa yapa na àwọn afokan mo yapa afakan wí báyìí afakan wí báyìí ewo ọ̀rọ̀ ẹ̀sìn ganje di se mi jàre wọ́n fẹ́ bá àwọn èèyàn débi ìkóríta kò yé mi mọ́ nínú ẹ̀sìn nígbàtá fà yóò tú ọ̀rọ̀ yìí kánà nàbí sallallahu alaihi wasallam ya'muruni anábì jẹ́ ni tí ma ń pàmí láṣẹ fa àtẹ́zìrù àbáyìí ni yóò wá pàmí láṣẹ pé kí n lọ fọ abẹ́ subhanallah fa àtẹ́zìrù anabi wá pàmí láṣẹ pé kí n lọ fọ tó rẹ̀ jẹ́ sí pé ìtazàrọ̀ yẹ tẹ́zìrù ìtìzàrọ̀ wọn mú láti ibi ìzàrù tí gbogbo wá ti understand yẹ pé ìzàrù mu'min ìzàrù aṣọ ìzàrù ibi tí lábùsù ibi tí gbóló ìtí wà lélẹ̀ ìzàrù ẹ ti understand so bí kí èyàn sọ go sẹ́yìn pé go yóò padà di went sẹ́yìn pé yóò padà di gone so kéèyàn wá rí gun àbí kó wá rí went sí àwọn ọdún sáàmà nísìn kó ma wá tú sí orí kó wá tú sí orí fún bí àpéjúwe nísìn kó wá tú sórí sí àmà wípé ẹni tí ò bá gbọ́ English kò ní mọ̀ wípé go ló padà di gun ó ló padà di went because ẹ wo go àti went ẹ wo go àti went ẹ mọ̀ wípé go yẹn la padà yí padà nítorí nǹkankan tó ṣẹlẹ̀ la fi sọ di went bẹ́ẹ̀ náà ni ìzáàrù ó ń lápadà sọ nítorí pé afẹ́sọ́ di afẹ́sọ́ di afẹ́sọ́ di verb noun ni izar noun ni a rẹ̀ lè sọ noun di verb aláfẹ́sọ́ di verb tàbáfẹ́sọ́ di verb nínú kéwú ó ní àwọn òṣùwọ̀n tó gbọ́dọ̀ wà tá gbọ́dọ̀ gbé wá lórí ẹ̀ tí ó fi tí ó fi di verb ìyẹn níṣẹ́ sọ́fù iṣẹ́ tí sọ́fù ń ṣe nìyẹn pé ẹ fẹ́ sọ noun di verb àbẹ́fẹ́ sọ verb di noun ó rọrùn dáadáa àbẹ́sọ verb di noun ẹ̀gbọ́rọ̀ ọ̀run òyìnbó náà so tẹbá fẹ́ sọ verb di noun ọ̀rọ̀ ṣe ẹfẹ́ sọ di ọ̀rọ̀ orúkọ òṣùwọ̀n tẹ́ gbé wà lélẹ̀ ọ̀rọ̀ orúkọ ẹfẹ́ sọ dọ̀rọ̀ ṣe òṣùwọ̀n tẹ́ gbé wà lélẹ̀ so ó nìyẹn ìzáàrù yẹn tẹbá fẹ́ sọ di ọ̀rọ̀ ìṣe wọ́n wà ní ìtìzáàrù ìtazàrọ̀ so ìtumọ̀ ni pé èèyàn ró ìzáàrù ó ró ìró ó róró so òun wá tú sí pé ànẹ́bì ní kóhùn lọ fọ abẹ́ ẹ̀dàpọ̀ ẹwùbú sí ẹwùbú sí ẹwùbú sí takora wọn bó sí yàtọ̀ síra wọn tó àti nǹkan tó fà ní pé nítorí pé ọfẹ́ ọfẹ́ kódà ń bá wọn yà ó ní káàrẹ nàbí sallallahu alaihi wasallam ìyàwó Àìṣà sọ wípé wa bá mi sùn wà á na haidon nígbà tí mo Imam Bukhari gan ní gba hadith wápá nẹ́bí a máa báwọn ìyàwó rẹ̀ lòpọ̀ tí bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ tó sì jẹ́ sí pé Al-Qur'an sọ wípé yasalunaka 'anil mahid ọlọ́run láwọn Yahudi wá bi ọ́ léèrè nípa nǹkan oṣù àwọn obìnrin qul huwa adha ìrẹ́ anẹ́bí máa fún wọn lésì pé ẹ̀gbin ni fa'tazilu nisaa fil mahid ẹ ọlọ́run ọba al ní ká obìnrin lòpọ̀ Imam Bukhari gan ló tó wá gbọ́kọ́ hadith wáyé pàdé gẹ́gẹ́ ní kọ́ńtà kò ọlọ́run ẹ wo subhanallah ẹ wo bí yẹn ṣe ya ọ̀tọ̀ ọlọ́wọ́ bá tó so that a lè máa wò pé ah Imam Bukhari ti gba àdísì wá tó takọ alukurani definitely ta bá ti rí nǹkan tó takọ alukurani kí lámù kí láfi láti ajù nǹkan yẹn lẹ̀ sẹ̀tìrí Imam Bukhari tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ̀tìrí Bukhari tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbára lé sẹ̀tìrí àdísì jakujaku tí ń gbà wá subhanallah subhanallah ẹ wo àbòsí of the highest rank subhanallah tó dẹ̀ jẹ́ sí pé wallahi hadithu yìí gẹ́ tí mọ́mù Bukhari bá wá òun gẹ́ ní sàlàyé al-Qur'an fún wa hadithu tí ń sàlàyé al-Qur'an ó dẹ̀ sọ ó dẹ̀ tú ní tupé ń takọ al-Qur'an níbi ìtìzá ìtàzayọ̀ tẹ́sìrò ṣe wá rí literally literally ẹkàn wo ẹnìkan tẹbá mọ̀ pé ó kéwú dáadáa tẹmọ̀ pé wà well versed nínú kéwú kéwú ẹkàn mọ́ ẹmọ sọ pé ẹni kó túmọ̀ ẹni ẹ̀dá fún afá gbólóhùn kanu lárúbáwá ó ń dàrú mẹ́rin lójú kí ni ìtumọ̀ ìtazarọ̀ ẹ mọ́ fún ní àdífìyàn fún ẹ̀kà ní kó tún ìtumọ̀ ìtazarọ̀ wallahi ẹ rí pé yóò sì tún nìyẹn kò wá sẹ́ni tẹ́ gbedéwájú ẹ̀ láyé tẹ́ gbedéwájú ẹ̀ láyé tó bá kéwú o tó kéwú tó yẹ kó ké lárúbáwá ó kéwú ẹ̀kàn bí lè pé kí ni ìtumọ̀ ìtazarọ̀ ní gbogbo ayé in the whole world kò ní ìtumọ̀ méjì kò kéèsè pé kéèsè pé ìtumọ̀ yẹn wà synonymous kò wà synonymous ẹ tí understand so ìtumọ̀ ẹyọ kan tó ní náà nìyẹn in the whole world and tó bá tó wá fẹ́ lóyìn lójú kí ẹ kàn gbé dictionary ṣe ń pé Arabic ní dictionary ibi tí problem ti ní ṣẹlẹ̀ ní ẹnìsìn tẹ́yẹ̀ kan tàbá kan gíù nípa ọ̀rọ̀ kan nínú ìbò sí pé à mẹ́ni rẹ̀ mẹ́ni rẹ̀ kọ́ mẹ́ni gẹ́ni kan nǹkan tàbí rí pé ó ẹgbẹ́ dictionary wà ayọ́ ẹ̀kọ́ ni tàbá ti gbé dictionary jẹlẹ̀ báyìí sí àwọn méjèèjì àmẹ́ntọ́ ráìtẹ́ tó rọ́gìnú àwọn méjèèjì sí tàbá ti gbé dictionary jẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni lárúbáwá náà lárúbáwá náà ni dictionary tó bá fẹ́ dàrú máa rí tí pé yíyí sí wọ̀n lọ́ra ìtọ́yá ẹgbẹ́ dictionary lẹ̀ ẹgbẹ́ dictionary kalẹ̀ kíni kíni báwo ni túmọ̀ rẹ̀ gbogbo dictionary ayé pátápátá kódà àtẹ́lẹ̀ táwọn ọ̀tá Islam ṣe ìtàn tún ni ẹ̀ dictionary kan tó tu sí báyẹn kò dẹ̀ sí nǹkankan wallahi torí kó fẹ́ ba ìnígbàgbọ́ sí harifu so nǹkan tí Aisha sọ ni pé ànẹ́bí a máa pa mí kí n lọ ró ìró ànábì ọmọ wa bá mi ṣeré mubasharo ìtumọ̀ ní pé kíyàn máa fara rora wà á na haidu nígbàtí ma ń ṣe haidu lọ́wọ́ ẹ dákun sí ẹni tá a bá pa láṣẹ pé kọ́lọ̀ ọ̀rọ̀ ìró sí afẹ́ súnmọ́ nìyẹn láfi ní kọ́lọ̀ ọ̀rọ̀ tó yíba nísì hadith ẹni jẹ́ kó yíwa wípé àti táwọn obìnrin wa bá ń ṣe haidu lọ́wọ́ tẹ́ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àṣà ni bá wọn òun ló fi jẹ́ sí pé hadithu mi padà tó ń wá nínú sahih bukhari náà àti sahih muslim àti náà àwọn sunan àti masanid tó padà sàlàyé kí ló fà hadithu anas bin malik radiyallahu anhu ni anas bin malik sọ pé annal yahuda kanu idha hadatil mar'atu fihim àwọn yahudi jẹ́ ní tó jẹ́ obìnrin tí bá ti ń ṣe àìdọ̀ lọ́wọ́ báyìí inú ẹ̀sìn àwọn Yahudi inú àwọn ìlànà táwọn Yahudi tẹ̀lé ni pé àwọn òní bá jẹun mọ́ èyàn ń ṣe àìdọ̀ ó sì wá di pé ká má jẹun mọ́ walam yujami'uha fil buyut wọn ní bá súnlé papọ̀ mọ́ tí àwọn bá ti ń ṣe àìdọ̀ báyìí wọn kò jáde ilé fún ni ó dìjọ́ tó bá tó parí ká tó wọlé tàbí kan lè jáde kó lé ìkanu méjèèjì ni ẹni tó bá láfaradà wọn jáde kó lé fún ẹni tí ó bá láfaradà yóò lè jáde kó lé ó dìjọ́ tó bá tó parí àládà padà fasáàlì asábùnàbí sallallahu alaihi wasallam annabiya àwọn sọ̀hábí annabi wà lọ bí annabi lè rí pé ìṣesí ilẹ̀ àwọn yahudi ma ń ṣe láàrin wa ní madina tẹ̀pá àwọn yahudi pọ̀ madina gàtà àwọn nasọ́rọ̀ gàtà annabi wá dé madina àwọn sọ̀hábà alọ́bá annabi pé annabi àwọn yahudi a ma ṣe nǹkan àwọn ma ṣe nǹkan ẹlẹ́sìn láti mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ so báwo ni káwà ma ṣe ọlọ́run ọba àlékẹ́lá sọ áyà kalẹ̀ wípé yasalunaka anil mahir wọ́n ń bọ̀ wá bí ọ léèrè nípa nǹkan haidọ̀ àwọn obìnrin báwo ní ká mẹ́ ṣe nígbàtà bá ti ń sàìládà wọn lọ́wọ́ kul huwa adha ìdí ànẹ́bì máa fún wọn ní ìdáhùn wípé síwájú káwọn yẹn tó dí lọ́nà tí ń sọ ń sàfà ànẹ́bì pé àwọn kan bọ̀ pẹ́sẹ̀ tán bọ̀ wá béèrè rí ànẹ́bì à ń sàrẹ̀ ní fún wọn pé pé kán jìnà sí obìnrin nígbàtí bá ń sàìdọ̀ lọ́wọ́ ìjìnà sí wo tó bá sọ pé kí yẹn jìnà sí obìnrin ááyà yẹn àwọn tí wọ́n bá obìnrin jẹun papọ̀ wọ́n jìnà sí àbẹ́sọ́mọ́ wọ́n jìnà sí àwọn tí ò ní bóbìnrin sun lé papọ̀ wọ́n jìnà sí àbẹ́sọ́mọ́ wọ́n jìnà sí àwọn tí ò ní bá sun bẹ́ẹ̀dì papọ̀ wọ́n jìnà ni ọlọ́ anábì ló wá jẹ́ kó yí wa pé irú jìnà sí wòrán náà ní ká jìnà sí wọn sí irú jìnà sí tàwọn Yahudi àti Nasara ni anábì sallallahu alaihi wasallam nígbà tánábì káyà ìtàn anábì wá sọ fún pé isna'u kulla shay'in illa nikah olúwa ń sọ fún yín pé gbogbo àwọn nǹkan pátápátá ní kẹ́ olúwa ní ẹ ṣọ́ra fún ẹ jìnnà sí wọn níbi ìbálòpọ̀ ẹ jìnnà sí wọn níbi ìbálòpọ̀ fàbálàgọ̀ dhalika yahud ọ̀rọ̀ yíwá dé tí gbà àwọn yahudi pé anẹ́bí sọ́lọ́sọ́lọ́m sọ fáwọn sọ̀hábà pé ká máa ṣe kódà ẹ lè kiss obìnrin yìí nígbàtí bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹnu katánàbí sọ ni pé ẹni katánàbí sọ́lọ́sọ́lọ́m kìlọ̀ fún wa ni pé ìwọ o ní kápá lórí ara rẹ tó bá jẹ́ sí pé tó bá bẹ̀rẹ̀ sí máa kiss àwọn bẹ̀rẹ̀ sí di major láti minor yóò di major ò ní rárá kó dúró à sọ́ra fún kọ́mọ̀ àdí pé ọ padà wá lọ ṣe ìjọ ẹ̀kọ́ ṣe àmúwọ́ tó bá mọ̀ pé ara rẹ̀ gbà ó lè ṣe gbogbo àwọn ìyókù láì débi major one láì ní débi eré tí dọmọ ó sì kìnnì ó wà free láti ṣe bẹ́ẹ̀ olúwa olúwa ló yọ̀ǹda fún wa láti máa ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá lè kẹ́lá sí àwọn obìnrin wa fún wa lẹ́lẹ́tọ̀ wa ní kádẹ̀ máa ṣe kìnnì kádẹ̀ máa gbádùn ara wa fine anabi sallallahu alaihi wasallam nígbà tí ọ̀rọ̀ ìwádìí ti gba àwọn yahudi kí làwọn yahudi sọ wọ́n ní àà ọkùnrin yìí kò tí ẹ̀fẹ́ fi nǹkan kan lẹ̀ nínú àwọn alámọ̀rí tá ń ṣe tó fẹ́ fi jọ wá rárá gbogbo nǹkan ní wọ́n fi ń wa ah eléyìí náà ó tún ti yapa wa ń bẹ̀ ó tún yapa wa níbi eléyìí náà àwọn sọ̀hábà méjì kan wọ́n lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n sọ fún nẹ́bí pé anẹ́bí ọgbọ́n nǹkan táwọn yahudi sọ ni àwọn yahudi sọ wípé gbogbo nǹkan ló ti máa ń yapa wọn pé ìdájọ́ eléyìí náà ó tún ti yapa wọn pé àwọn sọ̀hábà mú ma ṣe rú ẹ̀ sẹ̀gbẹ́ táwọn ṣe ní pé wọ́n lè yà wọn jáde kún lé wọn ní bá jẹun wọn ní bá ànábì wá ní káwọn sọ̀hábà ma ṣe bẹ́ẹ̀ àwọn Yahudi wá ní àkótó ah, ti ẹ̀rí gbogbo nǹkan ní tí wọ́n yapa wa báyìí ó ni ìgbà táwọn sọ̀hábà wá lọ bá ànábì pé táwọn Yahudi ń sọ̀rọ̀ ewu wọ́n wá sọ fún ànábì pé ànábì à bóyá kò kú sọ fún akáà náà ma ṣe nǹkan táwọn Yahudi sí yẹn ká máa rò pé bóyá bàwá àbá àti fẹ́ wọn ojú ànábì wá yí padà wọ́n lójú ànábì kún lọ́jọ́ yẹn débi pé kódà àwọn sàhábà yòókù ní àwọn rò pé bọ́yá àwọn èyí ti di kèfèrí ni nítorí ànábì pẹ́ sí wọ́n dé pé ha ọ̀rọ̀ burúkú rẹ̀ ń bá mi sọ ìkémi máa kọ́ sí àwọn yahudi tí a mọ̀ pé àwọn òpé ah, láti please àwọn yahudi ànábì táwọn ah, yahudi ń sọ rẹ̀ kí ló tó ṣe jí ká mọ̀ ṣe bẹ́ẹ̀ so ká mọ̀ ṣe báwọn yahudi ṣe máa ń ṣe ká mọ̀ hẹ́tì wa rọ́mà ojú ànábì pán lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ànábì bínú sí wọn ojú ìgbà táwọn náà ti rójú bá ànábì kújú ànábì ṣe pán pẹ́ṣe palẹ̀ ara wọn mọ́nù ẹbá ń lọ bàtán lọ lójú ọ̀nà àwọn sọ̀hábà ní táwọn fi mọ̀ ipá ànẹ́bí ọ̀yọ́ ń jáde kúrú ẹ̀sìn ni pé ànẹ́bí padà ráyẹ̀ sí wọn ànẹ́bí sallallahu alaihi wasallam wá bùn wọn lẹ́bùn ẹ̀là fún wa rí pé ah, ànẹ́bí kan bínú sí wọn ni kì í ṣe pé ànẹ́bí sallallahu alaihi wasallam sí kí ni ó pè wọn ní kèfèrí kì í nígbà tó sọ̀kalẹ̀ lànàbí sallallahu alaihi wasallam sọ fún àwọn sọ̀hábà yìí pé isna'u kulla shay'in illa an-nikah torí pé tán pè ní an-nikahu gangan nípìlẹ̀ òun náà ni al-jima'u ìbá obìnrin lájọsípọ̀ náà pè ní nikah ìsúnmóbìnrin so wọ́n wá ń lo ìsúnmóbìnrin yẹn wọ́n lo kọ rẹ̀ fún ìsú igi nítorí pé ló ṣe sábàbí ìsúnmóbìnrin so ìbá ní so bó ṣe rí nìyẹn so kọ́nà balẹ̀ kí ó dáhùn kó sànà wa so ilé báyìí ni àwọn ahadith ló sì máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ni inṣálọ̀ àtùmọ́mí àtùmọ́mí nínú àwọn ìrújú wọn tó ń mú tó ibà ní ìsìtẹ́ pé ẹ̀sìn ọlọ́run bá ẹ̀sìn tó clear ni hadith anabi sallallahu alaihi wasallam ó wá láti wá explain al-Qur'an fún wa ni gbogbo méjèèjì ò dẹ̀ takora wọn rárá à ń fi kan gbàgbọ́ yìí kan ni à ń fi kan sàlàyé kan ni tó ibà ní ìsìsò ní tó bá fẹ́ ta okòrò al-Qur'an a rí ìfọ́síwẹ̀rẹ̀ nínú sunna tó ibà ní ìsìsò àbíkárí ìfọ́síwẹ̀rẹ̀ nínú àyà mi tó kí o mú wájú lórí islam subhanakallahu alhamdik sallallahu ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salam naam tahiyatul masjid ìgbàtán pè ní tahiyatul masjid òun náà ni a náfílà tí a máa ń yàn láti fi kí ilé olúwa tí a mọ̀ sí mọ́sálásí nínú ẹ̀kọ́ mọ́sálásí òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá wọnú mọ́sálásí sunna tó kan tó ta kan pamọ́ ni ọfẹ́ dépò ọ̀ràn yà kọ̀ọ̀kan yìí kan sọ ọ̀ràn yà ni torí ànábì pé idha dakhala ahadukum al-masjida fala tẹ́lẹ̀ kan sọ́nà bá wọn mọ́sálásí kò gbọ́rọ̀ tí ìjòkó hatta yusalliya rak'atayn títí tí ó fi kí rọ́kà méjì so rọ́kà méjì tàbá kí síwájú ká tó jòkó lẹ́yìn náfílà ní wọ́n náà ń pè ní tahiyatul masjid so ká gbìyànjú ká rí pé à ń ṣe bẹ́ẹ̀ síwájú ká tó jòkó mọ́sálásí ká fi ṣe tahiyatul masjid ìgbà mi wá raka'at alfajiri ìrun raka méjì tá ma ń kí lẹ́yìn tá bá pè ìrun alfajari ìrun ẹlẹ́kejì so ìrun raka méjì tá bá kíhun náà so òun náà ni ó sì dédé raka'at ó ti dédé tahiyatul masjid báyìí a ní kọ́kọ́ kí tahiyatul masjid tán kátó wá kí raka'at alfajiri kásà ti kí náfílà kátó rí pé àjòkó lẹ́ni so a lè kí raka'at alfajiri kó sì máa jẹ́ tahiyatul masjid náà so ba ní so wallahu a'lam so abẹ́lẹ̀ wọn bá lè fẹ́ kí ba kó fi islam yi wa ko dẹ̀ fi rọ̀ wá lo la ilaha illa allah subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik عليك السلام